ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni atọ́wà lẹ́kùn ìkẹ́ àti ìgbè fún àníbíwá Muhammad sọ́lá sọ́lá ìkẹ́ àti ìgbè ọlọ́pọ̀ máa bá ànábì àwọn ará ilẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà òdodo eléyìí tí ànábì mọ́ wá títí yóò fi di ọjọ́ gbígbà kìláàmù náà ní ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ eléyìí tí a máa ń ṣe ní mọ́sálásí àbúbásọ̀ tó wà ní àdúgbò mọ́sálà nígbàdàn bí a tún tẹ̀síwájú nínú tírà eléyìí tí a ń lò tí a yọ àwọn ẹ̀kọ́ olówó iyebíye inú ẹ̀ òun náà ní tírà minhajul mu'min ti àfa àwọn mustapha mọ́rọ̀ ṣubúhí kọ́lọ̀ ń kó bá ní san àfa náà ní ẹ̀sán olóore àti gbogbo àwọn àfẹ́sì lápapọ̀ kó sọ ẹnìkọ̀ọ̀kan tiwa náà lẹ́sùn lórí pé àwọn atẹ́tí gbọ́rọ̀ ọlọ́ lásìkò tí àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí ká máa gbọ́ ìlànà téèyàn bá dé gbogbo àwọn DSTV center ẹ̀rí bá wọn lóṣù pọ̀ bẹ́ẹ̀ kí ni nǹkan tí wọ́n wò bẹ́ẹ̀ kí ni tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tí ọ̀sán àǹfààní bẹ́ẹ̀ lásìkò táwọn èèyàn jókòó síbi ayò tí wọ́n máa sọ wá ayò àsìkò táwọn èèyàn ó jókòó sáwọn fídíò clubs tí wọ́n mọ̀ sọ pé so ti wo tọ́ eré báyìí so ti wo àkọlé eré báyìí so ti wo eré báyìí kíní kan lọ́pàá kíní kan di eré báyìí kíní kan ló yin kíní kan gbọ́n níbi eré báyìí àwa wá jókòó sínú ilé ọlọ́run àdéhùn ti bẹ lórí àwọn mẹ̀sítàmà àkọ́wọ́mú fi ìbẹ́ tí nínú yóò ti là àwọn èèyàn kan ò ní kóra wọn jọ sílé ọlọ́run tọ́já sí wípé wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́run fúnra wọn wọ́n tún wá ń fi kẹ́kọ̀ọ́ wọ́n ń tàdá ọ̀sà rẹ̀ ọ̀ṣáraka wọ́n ń kópa nínú ìmọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ fi ọ̀rọ̀ ẹ̀sìn jómi tó ro ọ̀rọ̀ ìmọ̀ ṣàlàyé tọ́wà ní Kùránì àti súnà àfikọ́lọ̀ ọba àlìkè ọlá kọjá sí pé yóò jẹ́ kí ìkẹ́ rẹ̀ gbogbo wọn dára àwọn mọ̀lẹ́yìká ọ̀rọ̀ kiri ká wọn ọlọ́run sì máa rántí wọn fí mọ̀lẹ́ àìlà lọ́dọ̀ àwọn màláíkà kọ́lọ̀ kò ṣe bẹ́ẹ̀ fáwọn náà ibi tá a fà dúró sí wọn níjẹ̀jọ àbí ibi tá a dúró sí nínú tírà wọn òun níbi tí wọ́n ti ń sọ ìyàtọ̀ oníbẹ̀ láàrin ṣíríkù àti kúfúrù wọ́n sì jẹ́ wa pé méjèèjì náà la gbọ́dọ̀ ṣe kí ni o la gbọ́dọ̀ sọ̀rọ̀ fún ibi tá a wá láàfà àti bẹ̀rẹ̀ lénìí òun ni anuwa sheik anuwa àṣeik àwọn ọ̀nà tí ẹ bọ àbí ìmórogún pẹ̀lú ọlọ́run tó pín sí ṣé ráwọn àfáà máa ń ṣàlàyé yìí ká lè bá a mọ bí àwọn aburú yẹn ṣe tóbi tó kìí ṣe pé ká lè trivialize ká lè fojú kéré kan bẹ́ẹ̀ wọ́n kú nìkan ẹbọ kékeré nìkan ẹbọ ńlá ajá lè ṣe ẹbọ kékeré ká má ṣe ẹbọ ńlá rárá wọn àfẹ́ ká ṣe kankan bẹ̀ kódà wọn àfẹ́ ká súnmọ́ rárá ṣùgbọ́n nítorí wípé àìgbà wàá mọ̀ torá tó rí àwọn àlùmọ̀tàṣà dìdúrù àwọn tí wọ́n tó máa ń le koko jù mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kódà tí ò tó kúfúrù wọ́n lè máa jùyàn ní kéde o kúfúrù lé lórí àwọn tẹ̀sìrì yúùnù àwọn tí wọ́n kẹsọ gbogbo mùsùlùmí tọ́jẹ́ pé kí ni olùkàfirúnà ló mọ̀ wàlùkàfirúnà bìsọ̀gá ìrì ìdùnnúbì wọ́n tó máa pa àwọn èèyàn kéfèrè pẹ̀lú kí ni àwọn ẹ̀sẹ̀ kéékèèké ìyẹn làwọn àfáàlù súnmọ̀ wàlùjàmáà làwọn ṣe máa ń dúró láàrin méjì pé ìtọ́lọ̀ ọ̀bá sọ ẹ má jẹ́ àsọ ìtànàbí rẹ̀ ọ̀bá sọ ẹ má jẹ́ àsọ ìtàwọn sàábé tí wọn ò bá gbọ́yé látẹnu ànábì pé tọ́lọ̀ ń sọ nìyẹn ẹ má jẹ́ sọ kọ́mọ̀ wá di wípé ẹnìkan ní ọba sí báyìí ah! àǹtà mùsùlù àǹtà káàfin àbà sáré jù sínú jáàmù náà straight àwọn àfáà sí afọ yìí pé ká mọ bí àwọn nǹkan yẹn ṣe wúwo tó kìí ṣe pé ká lè bá àfojú kéré kú nìkan ẹbọ kékeré ni ẹ̀yà jẹ́mi náà wọ́n ní ìkọ́tọ́ ọlọ́run kékeré ni lábàá máa ṣe rárá ká jìnà sí gbogbo ẹ̀ òun ni ọlọ́run sì wá lẹ́lẹ́gbọ̀n wọ́n sì wá kéfì mo sọ nídẹ̀ẹ́jọ nígbà tí mo ṣàlàyé fún wa pé bíi láti bẹ̀rẹ̀ lẹ́nu àwọn àáfàá máa ń lo ìpín méjì fún ṣíríkù ọ̀kan nínú ìpín méjì yẹn òun làáfàá Mustapha Murad òun ni wọ́n lò a rí nínú àwọn onímọ̀ tí wọ́n máa ń pín ṣíríkù sí ọ̀nà méjì abẹ̀rẹ̀ nínú àwọn onímọ̀ tán máa ń pín sí kíni o ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́ta yẹn òun làáfà wa Mustapha murad tí wọ́n ṣe tíra tá à ń lò yìí ọ̀nà mẹ́ta yẹn làwọn pín sí àwọn onímọ̀ tán máa ń pín sọ́nà méjì ìtàwọn náà máa ń ṣe ni pé ẹlẹ́ẹ̀kẹta àwọn ọ̀wà àjùsábẹ́ kíni o ẹlẹ́ẹ̀kejì yọ̀ọ̀wà túmọ̀ sí pé ó bímọ méjì ẹja máa bá a alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ ẹbọ òun ni àṣírìkù làákùbà ìyẹn ni ṣírìkùn àkùbà ẹbọ ńlá ẹbọ tó tóbi ẹbọ ẹ̀rìmọ̀ ẹbọ tó yẹ ká máa ọ fún ká má débi ẹ̀ rárá ẹlẹ́kejì òun ni àṣírìkù làásùgbà àṣírìkọ́nù asgaro ẹbọ kékeré ẹbọ tó já sí pé kí ni o ẹbọ kékeré ni òun ò tó ẹbọ ńlá a gbọ́dọ̀ gbìyànjú ká gbọ́ irú ẹbọ yìí náà yìí ẹlẹ́kẹta òun ni ṣíríkúnú ṣàfihàn ẹbọ tó pamọ́ tó wẹ́ ẹbọ tó já sí pé ó ṣe kí ni o ó gan ó pamọ́ sẹ́nu kó tá a bá sọ pé nǹkan pamọ́ èèyàn lè má tètè fura rẹ̀ èèyàn lè má ṣe kí ni o èèyàn lè má mọ̀ pé nǹkan yẹn gan bẹ ó lẹ̀ bẹ sẹ́nu pé lè ṣe ó rọrùn kó já sí wípé èèyàn ní ọgbọ̀n inú gbọ̀n fúnfún bíi méjì ó ti wá wà ní ọgbọ̀n abẹ́ni o dúdú ṣùgbọ́n torí pé gbọ̀n fúnfún yẹn ò méjì lọ ìmọ̀lẹ̀ dáadáa bẹ̀ wà lọ́sọ̀ sẹ́wọ̀n fẹ́yẹ̀ náà fúnra pé nìkan fún wa bẹ ọwọ́ alẹ́ dalẹ́ kẹ̀kẹ́ wó tàn pé ah, kíní funfun kéékèèké méjì kan bẹ ní ààrẹ ibi dúdú yìí yá àyè kẹta bí àbàbà ah, ẹ̀yìn náà ti tún wá sáré o lórí mọ̀ fún àgbẹ̀ kíni o ó ti ń jáde nínú orúkọ dúdú sẹ́yìn orúkọ dúdú ní ìsìn akíbarú nù <laughs> funfun tó ara sápamọ́ ní kíni o kọ̀fí yù ó lójú ẹni tí ó tètè notice ẹni tí ọ̀bà wọ̀nyà fi lè má ṣe kíni o ó lè má mà ṣùgbọ́n ẹlẹ́gbẹ́ nìsín inú bọ̀ ń fún rẹ ti ń pọ̀ kọ̀ wá dúdú pọ̀ ju kéde lọ o funfun lọ funfun ní ọmọ ẹja àtìkó ti nínú pàmò fún ṣùgbọ́n kò tó kéde o dúdú bí ìgbà tí èèyàn mú gègé kọ̀wé àbí fóònù tó fi sápò fóònù yẹn wá jẹ́ fóònù kékeré ààrẹ àtẹnìkan tẹ́lẹ̀ dábí bóònù tébílẹ̀tì ńlá àmáhànsó máa ń rẹ̀ ńlá lóko tó jọ àpò tá a tó ń rí kíni o fóònù àbí fóònù eré tó tóbi dé a tó ń rí dé kíni o a tó ń rí níta. sẹ́ẹ̀rẹ́ bọ́ ńlá níbi tó tóbi dé kò rújú pẹ́bọ ni kò sí túmọ̀ míì fún kọjá kíni o ṣíríkù ẹbọ náà ni. ẹ̀ wájà máa wò kọ̀ọ̀kan àáfàá ni àwọlà ẹ̀ẹ́dì alákọ̀ọ́kọ́ nínú ẹbọ ìta àpè ní àṣekù làkúbá wọ́n wọ̀ lẹ́dí ọ̀nà lọ́rùn fi yìí iná lọ́ọ̀à làyà ń fi àyùṣọ kàbí yìí wàyà ń fi ìmọ̀dúnà dáríkà nínú ẹ̀yẹ̀ṣà ẹ̀ẹ́dì dájúdájú ọlọ́run ọba àlejò ọlá kò ní forí ẹ̀ṣẹ̀ dín ẹni tó bá mórogún pẹ̀lú ẹ̀ ẹni tó bá tún wárí fún nǹkan mí ìlẹ̀yìn ọlọ́run ẹni tó bá ń sin nǹkan mí ìlẹ̀yìn ọlọ́run ẹni tó bá tún mẹ́bọ mẹ́sìn ọlọ́run ní forí dirú ẹni bẹ́ẹ̀ o wàyẹ̀ kò fi rùmàdù nàdàlíkà nínú ìyẹ̀sùn ṣùgbọ́n nǹkan tí ò tó ẹbọ tó yàtọ̀ sẹ́bọ yẹn tó bá wọ ọlọ́run fẹ́ni tó bá wọ ọlọ́run ọlọ́run ṣe kí ni o ó lè forí yìí sẹ́ẹ̀rí ayá yìí ó kílẹ̀ àpọ̀ ìtókọ́ sàlàyé fún wa ni pé ẹni tó bá kú lórí ẹbọ ńlá tọ́ra àwọn èèyàn ṣe mistake téèyàn bá ń ṣẹbọ ńlá tó wá gbọ́ wá sí àbókẹ́rẹ́ ló tó wàdà pé wàhálà ẹbọ lòún ń ṣe kó wọn máa lọ lé olóògùn kó wọn máa gbẹ́bọ kó wọn máa pọ̀fọ̀ kó wọn máa ṣàkàn sí èèyàn tóun ṣe yọ̀ọ̀dà ọba túbá ọba ń ṣe tọ́lọ́run wàhálà ọlọ́run kò forí jù torí pa àti ráwọn kan pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn sára nínú àwọn sàbí àná tí wọ́n ti ṣẹbọ orí kan tó gba kíni o Islam wà máa bá àlìkà wájàdú lọ àwọn fúnra rọ̀hìn wọ́n rán lọ́lẹ́ tọ́lọ́ ṣe kíni o tó forí dí wọn tó dẹ̀ kẹ́ wọn. débi wípé nínú wọn ààrẹ gbẹ́gbẹ́gbà tó wà níbẹ̀ ẹ̀bọ ó ti pa mùsùlùmí lójú ogun tẹ́kùtọ́ láti padà rántí aya rẹ̀ ó sì máa já sísẹ́mù rẹ̀ ó sì change àwọn tó pín kódà tẹ́ lórí arábìnrin tó já sí nígbà tó gba Islam hindu ọ̀ràn tí bí wọ́n ṣe ṣe Hamza tí ń ṣe ọ̀nkọ́ àbí àṣàlà báṣubàṣu lójú orí ó padà bá Islam ṣùgbọ́n òun gẹ́rẹ́ ti pé wà láàyè ìkàlà ṣe báwọn sùn sẹ́mi kéèyàn náà mọ̀ yìí pé ẹ ti pààyàn tán kẹ́ẹ̀dẹ̀ fi òkú ẹ̀ lẹ́àgbẹ̀ kẹ́ ẹ tó wà rò pé àtayé àtọ̀kútù kú ẹ lọ́nà bí Yorùbá ṣe máa ń sọ wọ́n tó wá mọ̀ wọ́n tó wá mú ẹran rẹ̀ wọ́n tó wá ẹmọ̀ ẹgbẹ́ ti pa ọ̀rẹ́ dì kọ̀ sẹ́mi kàkàlà rẹ̀ ẹ tó wà rò pé òkú rẹ̀ kàn á tó jẹ́ yà wọ́n tó wá gbó yánnayànna wọ́n tó gé kélekèle wọ́n tó ṣe rádaràda òun tó bá ti rántí inú ti ẹ̀ lọ́nà inú torí mọ́ ní ṣe kí ni ó ti dé ẹlòmíì tó bá ti ṣe jà ìlíyà rẹ̀ wà láì tó bá tó rántí ní Islam ẹ̀ẹ́kẹ̀rí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò sì máa sọkún ayé ẹ̀rọ sọkún mọ́ ọlọ́run lórí ilé yìí bẹ́ẹ̀ ní ìsìnkú yóò ti kọrin rí táwọn náà máa kọrin tí wọ́n máa jó wọn wọ pátálásí tí wọ́n máa jó wọn wọn lófìdí ló má gbà Islam ẹni dè tó bá ti lo òde kan báyìí àbò ó tiẹ̀ kọjá tọ́ra àwọn kan tí wọ́n kọ fúdi yóò kẹ̀ máa sọ wọn pé ah, òun náà ti so ibú lọ báyìí àwọn kẹsẹ́ àti tóun rí ní ìsìnjọ́ náà gbogbo bí ó ti dé sí gbogbo wọn náà tó lè padà máa nà ọlọ́wọ́ dẹ̀ fórí ìdè lóòótọ́ ṣùgbọ́n tó wá jẹ́ pé ẹtí mẹ́rin wọnú ẹ̀mí ẹ̀ tó bá ti rántí àbúrú yóò sì máa sọkún kò dàbí àwọn àtùmọ̀ rántí àbúrú àtùmọ̀ proud a ah, aláì tí ìbá sẹ̀sẹ̀ nǹkan kan ti ṣẹlẹ̀ rí tí bàbá kan wá bá o àjọ wa ń sàwọn ọmọ kan ó láàbá ìbá ti bá wọn ọ̀rọ̀ súnà náà kàtà ẹ̀ máa ń sọ fún wa wà láì wọn ò tó bẹ́ẹ̀ mo mọ nǹkan tí màá sàn à ó ní èsù ni yóò wọ débi kíní mo wá ń ronú pé bàbá yìí ó túmọ̀ sí pé ní tílẹ̀ bá dá tó bá po ó lè ṣe kíní o tó lè padà bí ṣídùkú àtijọ́ ìtọ́ sọ ni pé ẹ̀yin láwọn ọmọ sóògùn mọ́ oògùn ní sọ pé irú nǹkan báyìí nǹkan báyìí tó ṣẹlẹ̀ à òun tí a gbé kíní nǹkan nǹkan à ìlànà ìṣúná ọ̀nà kọ̀ọ̀kan fara mọ́ bí àgbà táwọn máa bá wọn àfáà lé rìn táwọn bá ṣe báyìí ṣe báyìí ṣe báyìí yóò dáhùn ní ó lè dáhùn lóòótọ́ tọ́lá àjọ kan ṣe kíni òun náà ń lò kìí ṣe pé yóò dáhùn ó lè dáhùn ó lè ṣe kíni wọ́n ṣe ń dọ́nà ìtàjọ̀ ní gbọ́dọ̀ ibi ẹ̀rọ òun ò tó bẹ́ẹ̀ wọ́n ó jù náà mùsùlùmí gidi lélẹ́yìí eléyìí máa ń sàṣkà tájọ̀ ní gbọ́dọ̀ òun ó gan mọ́ná o tàbí ẹ̀kọ́ tó wọ́n bá ti ẹ̀gan mọ́ná iná ó ṣe kíni o iná ṣọ́ọ̀kì òun o látara pé èèyàn súnmọ́ ọlọ́run kọ́lọ́run máa tó sẹ́yìn sọ àṣẹ ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀ ẹni tí ọba jásí pé kèèṣẹ̀ bọ́ ló ṣe tó ṣe kú ọlọ́run lè forí ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ṣẹbọ kú ọlọ́run ní ṣe kí ni o kò ní forí ju yọ̀ọ̀rà nínú ńlá ti gbọ́dọ̀ mọ ṣọ́ra fẹ́ bọ ẹ̀ṣẹ̀ tí ọ̀la forí ní téèyàn bá kú lórí ẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò ní ní èèyàn orí ọ̀dún ọlọ́run lẹ́bọ àgbọ̀dọ̀ ṣọ́ra. wàkọ́lẹ̀ mọ̀sẹ̀ àkàtà yẹ sọ́rọ́tù nìsáà ló wà Quran chapter four verse one sixteen àyà mi nínú sọ́rọ́tù lùmọ́ẹ́dà àyà seventy two Quran chapter five verse seventy two ọlọ́ni wà kọ́lá lùmọ́síhù yábà ní sọ̀rọ̀ ìlà anábì Ìsá òun ni àlùmọ́síhù ó ní mo pẹ̀yìn ọmọ Ísírẹ́lì ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ̀ láti ìyẹn ẹ̀gbọ́ rúdùdù lọ́ọ́ àrọ́ bíi wàrọ́ bà ẹ máa sin ọlọ́run nìkan ṣoṣo ọlọ́run ẹ bá ti lè jẹ́ Allah ẹ bá ti lè jẹ́ kíni o Allah òun ni ẹ máa sin ẹ má sin Jésù o sẹ́ẹ̀rí Jésù ara ń táwọn kiri yóò ṣe sunkún lọ́rùn wàhálà èmi ò dáùtù ẹ̀ orí nígbà rí mo ti sọ̀rọ̀ nígbà rí mi ọlọ́run mi ì dáùtù rẹ̀ ó rinlẹ̀ nú àkídá mi pé ẹ ń bẹ́ẹ̀ lè kú sí kẹfìrí sẹ́ iná lẹ́dí iná káfà mi ń álì lè kìtàbí wàlúmúṣìrìkì náà fínárì jàánà àánú ọlọ́run lè pa báwọn kan àwọn àyọ̀lù salt ní alikibla àwọn tó jẹ́ lẹ́sẹ̀ ní mùsùlùmí àánú ọlọ́run lè pa báwọn ṣùgbọ́n ẹ̀tọ́ bí ilé kú lórí kó ń pe nǹkan lọ́lọ́run tó ń pe jésù lọ́lọ́run àbọ̀ ń pe jésù lọ́mọ ọlọ́run kò sákòsí wọn. anábì yìí sá gangan táwọn pè lọ́mọ ọlọ́run ọlọ́run bí ẹni kó ti mọ̀ ó wá sọ fún wọn ó ní ẹ̀rọ ẹtì yìí rẹ̀rẹ̀gúdù lọ́ha rọ́bí rọ̀rọ̀bà ẹ má sì ní o ọlọ́run tó dá mi ọlọ́run ọba mi ẹni ó ṣe ìdánwọ́fà ọlọ́run sọ́dọ̀ ààrẹ my lord my god my creator ọlọ́run ọba mi ti ń ṣèjẹ́ ẹ̀mú fún mi tó ń ṣe rọ̀bá tó ń ṣe tẹ́lifíà fún mi òun ló ń rè mí òun ló ń ṣe gbogbo nǹkan fún mi òun ni ẹ̀sìn wà rọ́bà tó òun náà lọ́lọ́wọ́ bá yín kìí ṣe mi jésù iná wíwọ́ yushrik billah anábì yìí sá tó wá lo tàwùkì ó ní dájúdájú ẹ ń béèrè lọ sí nǹkan ní ilẹ̀ ní ọ̀dọ́ ẹ bá pe jésù lọ́dọ̀ ẹ̀yin kìrìyó ẹ̀yin kírísítẹ́nì arábìtẹ́ ti rógun wájú ọlọ́run jésù ọ̀tàkùn wàláì jésù ọ̀tàkùn torí jésù òrùrí gbé tẹ̀ ń wá wàhálà yẹn wá fún jésù jésù òrùrí gbé yóò lọ́wọ́ ọmọ yẹn rí ẹ̀ ń pèrè jesus is lord jesus is son of lord jesus is your kinikan is your cherisher is your sustainer is your protector is your kinikan jésù lọ sọ̀rọ̀ yìí ní kura ọlọ́run ní ẹ̀sìn o ọlọ́run tó dé ní jésù àtẹ̀yìn anábìyí sáwá sọ pé iná wù wọ́n yìí ṣùkì bí là فقد حرم الله عليه الجنة وماواه النار وما للظالمين من أنصار oníṣẹ́ rí dájúdájú léyìí tí ò níyèméjì nínú wá àsìtọ́ wá gbọ́nà ọkọ̀ bí wọ́n fi fóònù lọ́rùn sílẹ̀ ìnáwó máa ń yúṣú kìdìlá ẹ̀rẹ́ni tó bá ti lè mú nǹkan míì pẹ̀lú ọlọ́run ẹ̀ńtọ́ bá tó ti lè jẹ́ pé kìí ṣe pé kò sí náà o ó ń sin náà o ó tún wá mú nǹkan méjì pẹ̀lú ọlọ́run ṣé láwọn kan bẹ wọn ọ̀fẹ́ kan sí náà rárá nǹkan míì náà ń sin ṣùgbọ́n wọ́n ti ẹ̀wà ló ń sin náà ó tún wá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó tún ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run fakọ̀dé harrọ̀mù ọlọ́run alẹ́lùjá ṣe rí tálìjàn náà bá ti lè jẹ́ àràmù kí ni ìdàkejì àlìjàn náà iná kí ni ìdàkejì àràmù àlàálì àṣefanáàrù àlàálù làwọn iná ní ọ̀wà jẹ́ kí ni fún àlàálì inú náà ní lọ nìyẹn kọ́lọ̀ wọ́n sàrà lọ náà ọ̀rọ̀ ẹbọ ńlá là ń sọ ọ lọ yìí o sẹ́ẹ̀rì ti jẹ́ bọ́ ńlá àpẹẹrẹ rẹ̀ àáfàá padà fọwọ́ tọ́pọ̀ o a ti sọ díẹ̀ ńbẹ̀ kọjá àtúnwọ̀n sọ àsẹ́nitọ́ bí ilé lọ sí nǹkan míì lẹ́yìn ọlọ ẹni tí bá tún ṣẹbọ fàkọ́dé àrọ́mọ lọ́wọ́ alẹ́ ìjánà láì sí iyèméjì ní ti dájúdájú pàápàá ọlọ́run bá ti ṣe àlóní ṣe àlìjánà léèwọ̀ fún wa máa wá òun na ibi tí ó jẹ́ final abode ibi tó ń tọ̀ ó dé sí iná ọ̀hánà kọ́lọ́kọ́lọ́ àbẹ̀yẹ wà má lè bọ́ọ̀lì nínú ẹ̀mí náà sọ ẹ̀ ní gbogbo àwọn ẹlẹ́bọ gbogbo àwọn tí ń ṣàbòsí sọ́lọ̀ tó ń mú nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ní wọn ò ní rẹ́ni tí ó ràn wọ́n ṣe kò ní sálárà sí fún wọn wọn ó jí àwọn ẹ̀mí ọlọ́run pẹ̀lú àyà méjì tá a mú wa yìí àwọn àyà yìí àwọn àáfàá lọ́rọ̀ àṣírikú àkàrà kí wàá ní ti ṣírikú làákùbá tó kó sínú àáfà àánú mẹ́rin wá ń bì àáfà àánú mẹ́rin wá jẹun náà kìí ṣẹyọ mẹ́rin o fọ́múlà mẹ́rin tọ́jẹ́ pé lábẹ́ ẹ̀kọ́ kan oríṣiríṣi nǹkan ló ṣe kí ni o lọ́jẹ́ yọ bẹ́ẹ̀ ṣe náà ní tá a dé yìí jẹ́rìí ọlọ́run kọ́ la ìní àti yín o ṣe lọ́pọ̀lọpọ̀ wa náà a ti ń gbóná ṣídìkù díẹ̀ díẹ̀ tá a fura irú tí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ọmọ ṣe fún wa nìyẹn àwọn nǹkan tá à ní sàkíyèsí ẹ̀ tó pé wọ́n àsìlè mọ́ débẹ̀ lọ́dún mẹ́ta ń gbà mí ṣùgbọ́n ẹtí bá máa ń gbìyànjú àti máa gbọ́rú ọ̀rọ̀ ọlọ́run báyìí táwọn àfẹ́sẹ̀ ti kọ́ lẹ̀ bí àwọn à ṣé pé táwọn náà tó ń sọ ìtọ́kọ́ ní ṣíríkù ṣé pé táwọn tó ń ṣe ẹbọ tó ní à èmi ọmọ a lè máa tọrọ àwa ṣe sẹ́ẹ̀rí kejì ní nọ́mbà wọ́n bá àfa àmúwa yìí nínú àwọn tó ní pọ́blẹ́mù alákọ̀ọ́kọ́ nínú ẹbọ ńlá òun ni ṣíríkù dùá jẹ́mọ̀ kí mo bè ṣíríkù ẹbọ nínú àdúrà ṣíṣe tẹ́ ẹ bá kó àfa alẹ́ yorùbá tí bá lọ àfa alẹ́ yorùbá minus àfa tó wájà àfa súnà àfa tó jẹ́ pé wọ́n fi kùránì àti súnà iná fi rè láti kéke tí bá lọ àfa alẹ́ yorùbá ẹ ti mọ tí mo gbà lérò tẹ́ ẹ bá kó hundred àfa alẹ́ yorùbá jọ over eighty ninety wọn wọn àbọ̀nú ṣírùkù dùn á àwọn àfọwọ́ máa ṣàdúrà wọ́n sì máa ṣe ṣírùkù ọlọ́run ọlọ́run ṣe wa ìbùrẹ́mì yáàsì ọlọ́run làwọn bá wa lókè kíní kan ọlọ́run làwọn bá wa nísàlẹ̀ kíní kan ẹ sì máa gbìyànjú àti ẹlòmí ọmọ ní nínú tẹ́lá tó fẹ́ sàlà tẹ́lá tí ìfọlá bàbá yín kan tọrọ wọn àgbọ̀ ṣàdúrà àwọn èèyàn gbàgbọ́ ṣàdúrà níbi ó burú ní ẹlòmí ọ̀fẹ́ ṣàdúrà nínú àwọn àfa àlẹ́ yorùbá pàápàá ọkọ̀ ni wọn àfún jálà ní ẹ̀ púpọ̀ wọn ò tó gbé píkṣọ ni ọlọ́run ọwọ́ agbé píkṣọ̀ ṣéwù kan dání síwájú òun ṣàdúrà ó gbé píkṣọ̀ òṣàṣù kan síwájú òun ṣàdúrà ó gbé píkṣọ̀ ìmáàmù kan síwájú yàrá àmọ́ tó jẹ́ Ìbàdàn ìmáàmù ìjẹ́ ẹ̀dógún lélẹ̀ ìmáàmù ìjẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lélẹ̀ ṣé ìmáàmù lọ́lọ́ọ̀tọ̀ ṣàdúrà fàbọ̀n ni ó gbàdúrà rẹ̀ lá lá àfáà níṣẹ́ rí ṣíríkù dùn á a gbọ́dọ̀ ṣọ́ra fún ara tó tó kó sínú ni ká máa bẹ nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ń bẹ nínú àwọn èèyàn nílẹ̀ Yorùbá yìí tó já sí pé àǹjànú ni wọ́n ń bẹ̀ kìí sọ lọ́run sórí gbogbo ẹlòmíì ẹlòmíì fall victim ẹlòmíì kò mọ̀ pé ó fẹ́ ó nífẹ̀ẹ́ ọlọ́run ó dẹ̀ fẹ́ sin lọ́run ó fẹ́ ṣàdúrà sọ lọ́run ṣùgbọ́n kò bó sọ́wọ́ àwọn àfáà sọ́nà láṣẹ níwọ̀n náà ò lè dáadáa wà dùn ọ ń bẹ nú àwọn èèyàn tán bọ́ sọ́wọ́ àwọn àfọ́n bídíà yìí bídíà yìí náà fi rè wọ́n wọ́n ti wá rò pé bídíà yìí náà ní jẹ́ kí ni o Islam ẹnìkan gbẹ̀rẹ̀ ní òní ìlú dàlàyé bóyí dàlàyé àwọn èèkà ń tíà kí lọ́wọ́ àwọn dàlàyé ọ̀rọ̀ ṣíríkù lọ́wọ́ àbẹ́ tó o bá sọ tí mo sọ yìí níwájú àfọ́nusùn fìdí ó lè ní kan yìnbọn fọ́ ó lè ní kan lù ọ̀pọ̀ láyé ìwọ ẹ̀yìn àbá akíní ẹ̀ gbọ́dọ̀ wá sí wáṣọ lọ́la sí wàá ń bì mọ́ o dàlẹ́ ibi táwọn ẹni ọlọ́run máa kà tó fi máa ń di wòlíì kéésà bí rẹ gba tí ò ní pìlẹ̀ ṣúnà kọ ọmọ tó máa ń tọ́wọ́ àwọn ọ̀dàlẹ̀ ìlú lọ́wọ́ kódà ọmọ yìí ti dà yìí tọ́lọ́mbá ní kíkéwó yé díẹ̀ tó sì ní pìlẹ̀ tọ́ lálàáfíà ó ní tí ìkàkéwé méjì mẹ́ta mẹ́gbọ́nà pé àwọn àdúrà tó wà ọ̀dàlẹ̀ ìlú àṣejù ìkọjá àlà nípa ànábì sallallahu alaihi wasallam gbígbé ànábì sípò ta ni o ipò ọlọ́run irú ètò àwọn kiri yóò ṣe tọ́sán wọn dolórí igbó jẹ́mọ́ kéèyàn ọmọ fẹ́ ṣàdúrà ẹ lọ wo àwọn kútúbà yàsín kútúbà ìsàwákà nínú fáwùsùlà àṣì ìdí wọn sọ yẹmi ń pọ̀ àwọn akéwú nílé sótìyé àwọn akéwú lẹ́gbẹ́ ogun àwọn akéwú tí wọn náà máa fẹ́ sakọ agbábẹ̀ kọjá ẹ bá ti kà wọn tíra kan lé ó tìra wọn bíi díà tí wọn ti kọ́kọ́ ń bẹ̀ lọ́ọ̀ka sábúlì mọ̀sáání ó ti ráwọn odidi bíbí àláńlá tọ́ka lọ́ọ̀ka kọ́là ṣó àtàwọn tíra ní tẹ́lẹ̀ ìjọ kan báyìí ọ̀gbọ́dọ̀ wẹ̀ tó bá dúró láwọn ìbéèrè kan ìmọ̀ rẹ̀ nìgbẹ́ mọ́wọ́ rí mo ti mọ ibi tí ọ̀rọ̀ tó ń sọ ti wá ibi inú àwọn tíra yẹn gan ara àwọn àfáà kan kọ tán padà ní pé táwọn sọ ọ́ bí ò ṣe kíni o kọ̀ dáa o àwọn kan níjọ́ tí mọ àwọn ìṣe kíni o tí é pọ̀ kéèyàn wọn sọ fún yàgbé ìjọ kan ọ̀gbọ́dọ̀ wẹ̀ ọṣẹ ìjọ kan ọ̀gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ ọmọ tá a bá súnmọ́ tó bá bí yọ ọmọ gọbẹ níbo lẹ ti dẹgbòrò onígun eléyìí wọn náà ní ẹjọ́ tó bá jẹ ìjọ ọléyá bóyá wọn gàràfà lónìí onímọ̀júmọ̀ ọjọ́ ọléyá pé èèyàn gbọdọ̀ súnmọ́ ìyàwó ẹ̀ torí pọ́ ọmọ tó bá bí tọ́lọ́ bá ṣe kó fáyà fún òsì ìbálòpọ̀ ọkọ àtìyàwó ọmọ èèyàn ọmọ gún ọ̀bẹ ni torí pé jọ́nà ní gbogbo mùsùlùmí ó gún ẹran iléyá kí ni ìbátan à ń gún ẹran iléyá àtọ ọmọ tọ́lọ́ ṣe fáyà fún òsọkọ àtìyàwó ọkọ ìyàwó tíráfù látijọ́ ìlú ọwọ́ awálé fún kíni o iléyá ọjọ́ àràfà ló ṣe kíni o ìlódé arákùnrin ara ẹ ti kó bí bí nǹkan míì kódà tó bá gbàwé àràfà gan ọ̀fẹ́ lè já láti kíni o ọ̀sán ó tún wá lo ìmọ̀ọ́nì pé torí àwẹ̀ àràfà yukafiru sanata mọ̀díyàtà mustaqbalata ọ̀rẹ́ wa bá ṣe kíni o ah ìyàwó gan ara ìyàwó gan ọ̀gbà mọ́ látọ̀sán bẹ́ẹ̀ ni wọ́n afárẹ̀ lójú bẹ́ẹ̀ ni ń fẹ́ lójú ah kéré kankan wọ́n sàṣe wọ́n lo imani wọ́n ṣe kíni o wọ́n ṣe tọ́ọ̀lù àwẹ̀ àràfà ó tó dẹ́yìn mọ́ bílì dé bó wa ní àfà àṣẹ ká tó kí fẹ́ kàsáré ó ní ẹ̀rù àwọn èèyàn ti pọ̀ tán wá kí ni àwọn àbúrò ẹ̀gbọ́n àbọ̀dá láti jọ yìí sí dáadáa lẹ́dẹ́ kí lẹ bá wa mú bọ̀ ọ̀sàtọ̀ wọ́n tún kíṣà ẹ̀kọ́ ní same thing ọlọ́sàsì àwọn èèyàn lọ láfta ní áfta tẹ̀ ẹ̀mí ó tún wá ní ọmọ sùnmọ́ ìyàwó ẹ̀ pé ọmọ tó bá bí kí ní ọmọ so yọ ọmọ ẹ̀kọ́ bẹ̀ kọ́ lọ ṣe kí ni o kọ́ lọ ṣe sì náà àwọn ọ̀rọ̀ dáadáa ọ̀nbẹ́nu àwọn tíra àkọ́kọ́ ńlá rúbáwá ìjọba yìí ọjọ́ wẹ́ẹ̀sì o gbọ́dọ̀ wẹ ọṣẹ tó o bá wẹsẹ̀ nǹkan báyìí ni ọ̀sẹ̀ lè sí ọ. ìtí mọ̀ sọ́yà bí òye gbogbo àwọn olùkú báyìí tọ́jú òní ibi ṣíríkù ọ̀pọ̀ irú ẹ̀ náà lọ́wọ́ akéde àwọn kútúbà fọ́nsùlà sínú gáyàtúlù mọ̀kúsúdà lùgbẹ̀ bámbá àwọn kútúbà ó kọ àjànú bí kàwú bí kàwú bí kíní jẹ́ kàwú bí ariwa bíílà ariwa bá bíílà bá fi iná àti iná sí iná àti iná káríkà òsára ẹ̀ńdá àpò àjẹnu ẹ fi àyà kùránì sí i fi ń àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n kí náà àwa náà ọlọ́run o tọ́lọ́wọ́ bá padà làyàn lójú náà èèyàn ó nígbà tá àfáà ní kó wọn sa yàsín fọ́tí wà tó wọn kà wọ́n ní kó wọn ka kútúbà yàsín ìsàwákà kó wọn ka mẹ́jọ lé òun wá kà tó wọn bá ti débi ọwọ́ parí ibi ó kọ àǹdẹ̀ọ̀n ni wọ́n ní ọmọ rìpíìtì ẹ̀ arúwà bí ilà sàádà bí ilà sàdádà bá bí ilà iná àti iná kalẹ́ kan sára fàṣálẹ̀ rẹ̀ kalẹ́ sára kan wọ̀lọ́ta arúwà bí ilà arúwà bá bí ilà sàdádà bí ilà sàdádà bá bí ilà iná àti iná kalẹ́ kan sára wọ́n fi iná àti iná ṣe kí ni o wọ́n fi tàn jẹ wọ́n fi búrẹ́dì kò lómi ọbẹ̀ gbé ó kù ní oṣìrìkù òun wá ah nínú ló ṣe kí o lọ parí kútúbà yẹn kò sì pàpọ̀ ọkọ̀ àjẹ́ lòun ṣe kí ni o kí ni bíílà kí ni járíwà bá bíílà kí ni jẹ́ sàdádà bíílà sàdádà bá bíílà kí ni ìpìlẹ̀ rẹ̀ lárúbáwá wọ́n wá fi iná náà bí ìgbà téèyàn mú ìgbẹ́ tó fi góòlù ráǹpù gbẹ́ ọ̀wọ́ wá fẹ́ tọ́ ọ ó fi kọ́ọ̀pù ó fi góòlù ṣe kọ́ọ̀pù ọwọ́ fi pépà ṣe lórí ìwọ wà rò pé ah ntọ́wà àánú góòdù náà gbọ́dọ̀ jẹ́ kí ni o góòdù bàtọ́ ọ̀tọ̀ ọ̀bọ̀ kí lọ́tọ́ ọ̀bọ̀ ẹ̀bọ̀ ọ̀tọ̀ wọ́n fi iná àti iná wọ́n fi sí lẹ́yìn alimoyin gbogbo àwọn àdúrà yìí ká ṣọ́ra àwọn àdúrà táwọn èèyàn ń ṣe lónìí yàtọ̀ sí pé yóò sọ wọ́n dẹ́lẹ́bọ̀ gan ó tó jẹ́ kẹ́ni problem àti ráwọn èèyàn kan ní spiritual attack tó di pàǹṣẹ́ rúkẹ́yà fún wọn ibi àdúrà ló ti bẹ̀rẹ̀ fẹ́lòmíì ìyìn lè sọ rárá mo lè sọ méjì mẹ́ta mẹ́rin kódà ma àáfà àtọ́tọ́ká ọmọ kí ó bàbẹ̀ tó ń wá gbára orí ibú kí àáfà kọjọ́ kó padà yá wèrè ni tí fọ́ gíláàsì káàkiri àdúgbò kí ló afẹ́ lọ ya hayyu ya qayyum bi rahmatika astaghif àdúrà súnmọ́ ya aláwọ̀ bẹ́ẹ̀ ní àsálùkà iná na fi hàn wà rísíkọ́ tèbówó tọ̀ wá kí náà nù àbọ̀ wà rísíkọ́ tọ́ yìí bá wà á nàlá kọ̀tà kọ̀bálà rọ́bà náà á ti nà fi dúníyà hasana wà láì tí bá ti bẹ́ẹ̀ bí ayé àmínú kùránì yóò ní wọn dáa lónìí. àrọ́bà kò sí ọ̀kan tí ìlú ṣe láyé ànábì àsálà nínú àdúrà rẹ̀ kan ló máa ń ṣe tó máa ń pọ̀ jù ara ẹ̀ rọ́bà náà á ti nà dúníyà hasana kódà nínú ìwáyà àti anas ànábì tó máa ń ṣàdúrà yẹn náà nígbò bí wọ́n ní yóò ṣe rọ́bà náà bẹ̀ yọ́ sọ di àláwùmọ̀ àláwùmọ̀ àti náà fi dúníyà hasana torí pàdúrà yẹn ti kó gbogbo nǹkan sínú ọlọ́run jẹ́ kọ́lé ọlọ́run jẹ́ gómọ́tò ọlọ́run jẹ́ kí n máa gbọ bàálù ọlọ́run jẹ́ lọ́kọ̀ ojú omi ọlọ́run jẹ́ lọ́kọ̀ òfurubádá ọlọ́run jẹ́ lọ́kọ̀ ọ̀nù ilẹ̀ lọ́kọ̀ gíláàsì ọkọ̀ tí ọmọ gbanú fìlà kọjá ètí ọmọ gbanú ẹni ètí ọmọ آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب wàláì tá a bá gbọ́ ìtumọ̀ àdúrà ní iye gbogbo ló kó sínú ẹ̀ àfikọ́tọ̀ làwọn tí ń jẹ́ hasana ìlókù rabbana atina fi dunya hasana ìwọ ọlọ́run ayé tá a wà o ìtìgbà tí ń jẹ́ hasana máa ṣe kí ni o máa ṣe fún wa ká ní pé asana ká lówó lọ́ba jẹ́ pé nǹkan dáadáa ìtumọ̀ asana ni pé nǹkan dáadáa asana ni ọlọ́run ṣe fún mi ṣùgbọ́n ká ní pé kí n lówó lọ òun ni ó jẹ́ kí n dìyà ná kìí ṣe asana torí pé wá kì ná àbábà náà asana ò lè líbi ẹ lọ́nù náà á jọmọ ẹ̀gbọ́n ayáwó yé ọlọ́run ti fi nǹkan kan parí ayáwó tó ti ń jẹ́ kó yé wa pé ìtẹ́ ẹ̀ka àwọn hasana ń jọ mí ó lè má jẹ́ kí ni o hasana tó bá ti lè líìdì yín lọ nù ná alọ́n ẹ̀mọ̀ wáyàwó dé ríyàwó hasana ni mo fẹ́ bímọ hasana jẹ́ kọ́mọ mi ọmọ ìwé hasana jọ́mọ mi ọmọ kéwù hasana jẹ́ kí n kọ́lé hasana jẹ́ ẹ máa gbọ́ mọ́tò hasana mo fẹ́ lọ mọ́kà hasana mo fẹ́ máa rí náà fílà òru ṣe hasana mo fẹ́ káwọ̀ ẹ̀ṣú náà rọ̀ mí lọ́rùn hasana kí n lè máa tìláwà kùránì hasana kí n lè máa tẹ̀lé àṣẹ ọkọ mi hasana kí n lè máa ṣe dáadáa síyàwó mi hasana jẹ́mọ̀ ṣe tá à ń sọ yé ìtẹ́jú àwọn ṣe bí dèdè rẹ̀ ọlọ́run yẹ e kọ́lé ọlọ́run yẹ e ra gíláàsì ọlọ́run yẹ e ra gọ́ọ̀gù ọlọ́run yẹ ra bàtà ọlọ́run ra stọ́ọ̀kì fún mi tó fi àmọ́ lísì wàhálà rọ́bànà àtìnà fi dùnìyà hasana wàfẹ́lá àkìrọ̀tì hasana táwọn wàkìnà àdáàbànà sẹ́wárí ẹlòmí ọ̀wà máa dọ́ àṣẹ tó wọ́n bá ti ẹ̀jìyà lọ́rùn ọlọ́run sáṣẹ ní ayé fún un kó wọ́n gbogbo orí téèyàn wá ní láyé jẹ́mọ́ tọ́bí ilé kú sí kèfèrí wàlẹ́ òṣòrí olúbàdàn tún yọ òjẹta àbẹ́rù olúbàdàn mọ́ta káàfẹ́ra mọ́ta èèyàn lo ọgọ́rùn-ún ọdún láyé àtọdún kan máa sọ́là lè láì kọ́tàn wà máa sájàdàlà kéèyàn ọmọ wà jẹ́ tí ọyẹ́ pọ́pà kọ́kọ́ òṣòro ló ń jẹ mọ́ ọgọ́rùn ọdún ẹ̀wọ́ èsì gbogbo àwọn awólọ́wọ̀ tí wọ́n tó ju àwọn nínú sàárè àwọn ọ̀bá wọn débẹ̀ ṣùgbọ́n anígbàgbọ́ ọmọkùnrin àwọn nàbí àzíkìwé sẹ́ẹ̀fà àwọn gbogbo àwọn mọ́tà lábọ̀ ọmọ ẹ̀ẹ́dì wọn wíta fáwọn àbàlẹ̀ wa ẹ̀ẹ́dá mi lóhùn wọ́n yàtọ̀ síra wọn àwọn kan gbọ́ lọ́n gbọ́ wọ́n ń jọ́sìn fọlọ́ àwọn kan wọ́n láwọn gbọ́ lọ́n gbọ́ ṣùgbọ́n tọ́ ni tọ́ wà lálẹ́ gbọ́ lọ́n gbọ́ tiwọn ṣèjọba sọ tó jọra wọn àbí ọ̀jọra wọn àṣelẹ́yìn sẹ́ẹ̀rí tẹ́lá rògbẹ́ nìkan ó jẹ́ pẹ́sidẹ́ǹtì ayé ó jẹ́ pẹ́sidẹ́ǹtì nàìjíríà ó jẹ́ pẹ́sidẹ́ǹtì amẹ́ríkà tọ́wọ́ ajẹ́ pẹ̀fẹ̀ ọlọ́run sórí fún un wà lẹ́yìn kì í ṣe hasanu torí pé lọ́dọ̀ bá ṣe asánà fún àdáàbù mẹ́rin òní ṣe kí ni o òní ńlá wa náà sì gbọ́dọ̀ sọ́ra ṣé ẹni tí kálukú wa náà rẹjú sí àáfà ẹlẹ́à alùsùnà táwa náà rẹjú sí ní tó lè gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹlòmíì àwa ni tán ẹlòmíì ò lè kọ̀ntró rẹ̀ èmi tẹ́ ìdìrọ̀lẹ́ yìí mi ì ní tẹ́lẹ̀ ìnulẹ̀ mi ì ní fídíò ìnulẹ̀ kódà ẹ̀ ní rédíò tó ṣe é pèlè téèbù nílé àwọn tó bá ti wọnú léèmí ni ó ti mọ̀ ẹ̀ ní gbogbo púpọ̀ ń gbọ́ níwùsì àwọn fóònù kan sí kúránì tí mo fi ń gbọ́ níwùsì ni wà lẹ́yìn mo ti kọ́ fẹ́ kó àfáà tó dà mo ti kọ́ fẹ́ kówó fún ọkọ̀ mẹ́rin àbí àbí nǹkan ṣe ni ni bí ìsìn ràmọ́ èlò wọn ta owó láptọ̀pù mìíràn ló kódà ìlànà yẹn pé máa rà ìyìn lánìyàn rẹ̀ rárá ara tẹ́lẹ̀ tí màá bá wá rà tí èdè ológun díẹ̀ sí tí màá bá wá rà kò tí ì dájú o pé màá rà tí màá bá wá rà á àfa pọ̀ èèyàn máa ma ara èèyàn ìwọ tọ́ láwọn nǹkan ìnílé ọgbọ́dọ̀ lè control èmi èsì ìgbélé my nature nígbà tí n bá sọ pé mo ra nǹkan ẹ lọ ó ń wo ẹran òṣogbo òbúkọ dúdú ó ń wo kó sí alààyè ṣé tí wọ́n sọ yé ní ìsìn ẹlẹ́yà náà wo kí ni o ṣàwòrán ọdẹ gbogbo ẹni tí wọ́n sọ ìkó sí ìtẹ́lẹ̀ wò rí bẹ̀ ṣùgbọ́n mo máa rí bọ́sà rẹ̀ láwọn fídíò club sí bá ti ń kọjá ọlọ́dẹ̀ ní àgbà sùkúù kọjá díẹ̀ mọ́sálì kata ìtù láì tí ìwọ ẹran ayé àbí ẹyẹ ayé wà láì wọ tó bá ń eré ẹyẹ ayé tó rò pọ̀rọ̀ yìí mẹ́rin ni wọ́n wà ní ẹyẹ ayé òkú dúdú sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí mẹ́rin ni wọ́n wà bẹ́ẹ̀ ẹran yóò ṣogbo òtí mọ́ mẹ́tálítì ẹran yóò ṣogbo bó sì àlàyé yìí Sunday dagoru rò pọ̀rọ̀ yìí mẹ́rin ni Monday ọmọ àdúgbò tó rò yìí gbogbo àwọn eré burúkú tá rí pósà rẹ̀ wà àkóbáwà ìdì mo tún ní ìyẹn náà jòdì àwọn olórí ìbú ni àkóbáwà ìdì kíní kan mọ̀nẹ́rú àtàǹbà yìí ìkan jẹ̀kíní kíní kan gbogbo àwọn olórí ìbú tán lè àwọn eré orí ìbú tán ṣe láì ìwọ ọba ní làákà yìí pẹ̀lú táìtù tọ́pìkì eré yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ wà mẹ́ ẹ má jẹ́ atara wa jẹ wà láì tá a bá ẹ bá lóye tiẹ̀ dáadáa ó ní iye tó ti wò ní àwọn eré burúkú ọlọ́run mọ́jà ayé rẹ̀ ò sílẹ̀ ní ààyè tí màá wá bọ̀ ààyè tí màá wà àwọn eré yorùbá ọlọ́run mọ́jà ò sílẹ̀ fún mi láyé tí màá wá bọ̀. àwọn eré ọgbà yìí máa ń wà jẹ yóò wọ ẹsẹ àsìkò ẹ wá wọn bọ́ọ̀lù ẹ̀wọ̀ nígbà táwọn àgbà kékeré táwọn náà máa ń wò gbogbo àwọn ti píjọ nǹkan kan làwọn máa ń wò gbà yẹn àwọn jẹ mímọ́ ìlọ́fà sọlá àwọn eré burúkú yẹn tó bá ti ń wò kan lọ wà lẹ́wọ̀n tó advertise bíi méjì mẹ́ta ní sáǹsì bẹ́ẹ̀ náà dì sí ẹ̀yin bẹ́ẹ̀ wò wọ́n ní bẹ́ẹ̀ ni ibi ọba tí ń wò ká lọ wọn ò tó máa polówó kí ni o ìkejì wọn máa polówó kí ni o ìkẹta sórí wọn tó bá ti lè wọ àgbáyé máa wo eré Yorùbá àgbáyé jáàmù máa mi tún lọ́tọ̀ torí endless kíní ni tó bá wò kan wọn ò tó polówó kan ibi ó ti wọ́n ò tó polówó kan ó sì fẹ́ gbogbo ẹ̀ ó kó rẹ̀ lé àgbègbè lórí burúkú mọ́sìlì bọ́ọ̀lù ọ̀làràmù ni kò ní tẹ́lẹ̀ ilé o mi ò lára mọ̀ ní kó ní bsc àbí kí ló kọ́ rẹ ṣùgbọ́n àràmù ní kó fi wọn ka àràmù àràmù ní kọjá pé tí ó sọ ọdún lórí ibú lọ́mọ wò ń bẹ́ẹ̀ àṣewọ́tọ́ ọ̀bá ti lè kọ̀ǹtró rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá nílé tí bá nílé ilé trọ́ọ̀sì ìyàwó mi lórí ẹ̀ bó ṣe kù kọjá ẹni ọlọ́run tó ilé trọ́ọ̀sì ẹ̀ ara kọ̀wà mú ẹlòmí ọ̀mọ̀ tó máa rí jáàlù kọ̀wà mú náà ibi kọ̀wà mú náà sàn kọ̀wà mú náà kọ̀wá mọ̀ rẹ débi tẹ́lì rẹ kí làwọn ìyàwó rẹ ń wò ó débẹ̀ kí làwọn ọmọ rẹ ń wò ó débẹ̀ tẹ́ fóònù ọkùnrin ní èyí orí fóònù ìyàwó rẹ wò o ó lóun trọ́ọ̀sì ìyàwó trọ́ọ̀sì wèrè wò nìyẹn ọmọ ẹyẹ fóònù ìyàwó rẹ wò tí ò sí ń tí rere lọ́wọ́ orí fóònù program àwọn èlùsùn gbọ́dọ̀ mi wàhálà ìtọ́ bá rí ríngé tó omi ti ń dún kódà mo rẹ́ nìkan tí mo tún àgbà ah, irú ìwọ náà ẹlẹ́yà ọmọ ta fún ọ o orin ní ríngé tó omi ẹ̀ mo ti bí ẹ pé rí ìlú jẹ́ pé tí bá ti bí ẹ pé rí nǹkan gbà mí mo ti rí nǹkan ti bí ẹ pé rí ah, wàhálà ìlú jọba ẹni ríngé tó omi tiẹ̀ náà tó ń dún fórin ẹlẹ́yà ọ ta fún ọ ọlọ́run jọ lẹ́yìn tó fóònù fóònù èmi kí mo ra fóònù fún ọ ṣùgbọ́n èmi lọ́lọ́wọ́ bí nípa tọ́wà ní fóònù ẹ̀ orí àwọn ẹ̀ ti ń gbé orin òbí rere àmínú òbí rere ó ń gbé yínká ayé fẹ́lẹ́ sórí fóònù ìyàwó rẹ̀ ń gbé pàṣù máa sórí ẹ̀ ó sì jọ́kọ̀ ìyàwó ẹni lọ́kọ̀ ìyàwó ọkọ bá ń gẹ́ ni ọ́ alábí èyàn ti máa jọ́kọ ni pé ìyàwó rẹ̀ kú àǹfúsákún wà níkú náà rọ̀ sórí ìyàwó yìí àtẹ̀yìn ọmọ yìí máa kó yíwọ máa lùjẹ́ náà ìwọ tó bá fẹ́ kó ọ máa lùjẹ́ náà yá máa lágídí ẹnu kí ìwọ̀ bọ́nu jáàmù náà ni wọ́n fẹ́ rí ọba ní ṣe é mọ́ ìwọ́ tìránu jáàmù náà àwọn ọmọ bá dùn náà lùjẹ́ náà ọlọ́run onípa afẹ́ eré láyé o onípa hehehe ọ̀sà jábọ́ náà àṣọ tó tún jábọ́ táàmù bọ́sẹ̀ ń nìlí tiẹ̀ ó tó ń gbè mí bẹ́ẹ̀ àbó tún tẹ́ra fóònù kápá mọ́ tọkọ̀ òun máa tọ́ rẹ̀ tó fọ́ ọmọ ẹgbẹ́ lọ́sàn-án nígbà ọkọ̀ bá ti á lọ yọ́bà tó máa play ẹrẹ́lẹ̀ àti ijó tí ọmọ ẹjọ́ ìrùlé lọ́sàn ń fọṣọ orin yóò tó máa play ó tó ń fọṣọ kí ni ọmọ play orin ẹlẹ́yà fáírọ́ọ̀sì ti wọnú ara rẹ̀ wọ́n wá nìkan kan máa ṣe kùrùkùrù lórí àjànú ilé àwọn àjẹnu tó pè lọ́sàn-án ni fáwọn kékeré láti ń pè orin àwọn àjẹnu lẹ́yìn ìbáyìí àfà ẹ̀ ṣàkíyèsí kékeré kan máa ṣe àwọn àjẹnu tó pè lọ́sàn-án náà ṣe kìrì ṣèbí wọn lọ pè wọn tó àìkọ́ tó kọ̀m̀pléyìn tọ́ba yá gan wọ́n máa fún ọ lẹ́gbàgbẹ́ lójú oorun ṣèbí wọn lọ pè wọn kọ́ wọn máa dáná lé rẹ̀ rú ìwọ orí kúrà òòrùn máa fòrán àtàwọn àṣkáàrù súnà òòrùn wà sí àwọn àfẹ́ ẹni ọlọ́ tó ń kò sórí mẹ́mórí ẹ lórí fóònù orin àwọn eré fújì wọ́n làwọn èèyàn tó mọ̀ lórí fóònù ilé ó tún burú ní ẹlẹ́ àmì tó ya píṣù ààrẹ sórí fóònù kí láǹfààní ojú rẹ tó gbọ́ ọ́ta fọ́ ọ̀dàmù ọ̀gbọ́n tó ń ṣe yé nù ìwọ tó ti gbàfọ́ lọ́n tó gbogbogbò kí ni o gbogbo òwò ara rẹ o tún wá ń yàwó náà sórí fóònù ẹni èrè ọ̀rọ̀ kan nìyẹn ní ẹdún ló gba àwọn tí ò tí mọ ẹgbẹ́ ojú náà àwọn ẹgbẹ́ tán gbogbo náà lòdì ààbò náà ìmí òtún pé sórí íńtánẹ̀tì gbé sórí Facebook gbé sí WhatsApp gbé sí tòkó gbé sí Twitter kí lọ fẹ́ jẹ́ pẹ́ ajẹ́pẹ̀fẹ́ káfẹ́ ká síjà ààbò náà lójú ayé ṣùgbọ́n ọ̀fẹ́ mọ polówó ọjà ní kámọ̀ pé kí ni aṣẹ́wó ni ọ́ pọ̀ kẹ́ fìjà ààbò ṣe demonstration ni. alimoyin ká sọ́ra jẹ́wọ́ ìlànà nígbà ká sọ́ra ṣídùkù dùn àlà ń ṣàlàyé lọ sẹ́ẹ̀lì gbogbo bá ti ní í ṣe pẹ̀lú pé à atúwá ń pò kọ àjànú àbá ń pe nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ara kí ni o àṣíríkú al-akbar ẹ méjì aṣọ ní sèkì o alẹ́ kan pín sí mélòó mẹ́ta àwọn ní nọ́mbà wán ó bímọ mẹ́rin nínú ọmọ mẹ́rin yẹn ni ká nínú kí ni o àdúà ọlọ́run bá ń sọ nínú دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ọlọ́ni orí wọn ní nígbà tí wọ́n bá gun ọkọ̀ ojú omi ìjìwá fẹ́ máa jà àfà dáàwò lọ́ha mọ́kùnrin sí ẹ̀rọ ìdù ọlọ́run nìkan ni wọ́n wà pé ọlọ́run ọlọ́run sọ àánú wa ọlọ́run aláàkùnrin sí mo ti sọ̀kẹ́ rí tí mo wítínẹ́sì ṣe láwọn tá a bá máa ń travel gbogbo tó jú bá rí èèyàn gbọdọ̀ lọ sọ fún ìyàwó èèyàn dé tá a bá tó kún ọ̀wá àṣìjọ́ mi ẹ tó lọ ní ìsìn tẹ́kọ̀ jálẹ̀ èèyàn já lóbi dá tó lù mí bá rí mẹ́wàá ẹyọ kan ní sọ mẹ́sàn-án yòókù máa ṣe kíni o ọlọ́run kò kúnà pé ìlọ́ torí tẹlómi àbí torí máa ń sọ̀rọ̀ lọ sọ àìmọ̀ ìyá accident ìgbọ́ ìlú ìlú ẹ̀fẹ́ lọ sọ ìjọ kan bẹ̀ plus wáàs tọ́jẹ́ pé èmi nìkan ni mọ́tò gbé Adékúnlé Adájọ́ yunifásitì AAUA ní àkàngbà mi lọ́lẹ́ ìjọ yẹn mo sì fẹ́ dé bàdàn láàárọ̀ kùtù àìjọ kejì mo sáàpù mi bẹ́ẹ̀ bí around nine Around eight ẹ̀yìn fẹ́ dé bàdàn mo ti àrò pé àkúrẹ́ màá sùn pé màá sùn mọ́ fúta yóò fúta náà oṣù jọ yẹn asáwà wérò wérò wérò mọ́tò yẹn sáà gbé mi nìkan wà lẹ́yìn bọ̀ dáa nìkan gbogbo ẹ̀ sáà dúdú lọ wọ́n rọ̀ sí èsà pààyàn ní <laughs> ẹni tó gbé mi áfà lẹ́nu adákùnrin lálẹ́ ìjọ náà kí n tó awọ́ kàrà tó agbẹ́gbẹ́ fúta tó fúta sẹ́yìn bọ̀ dáa nìkan lójú ọ̀nà tí gbogbo ẹ̀sán ṣe ṣe afá sẹ́yìn tó ṣẹlẹ̀ láàrin orí ìmọ̀ àyà mi ti ń jáde àbí ààrẹ ibi tí wọ́n ti pààyàn ní ilé àwọn ẹ̀rọ òní ní sọ fún ìjọba yẹn kò tí lòkú wọlé tí èdè para wa pààyàn ní ilé wa lẹ́yìn nìkan àti dráìvà àwọn mọ́tò ìyìn lọ́sẹ̀ bísíǹsì owó lọ́sẹ̀ kí ni o ọ̀rọ̀ ti wá sí i àtúndà nìkan omi tójò tó ń rọ̀ yìí lálẹ́ òun náà náà láàrin àtọ̀gbà sí ni o àkúrẹ́ mọ́tò bẹ́ẹ̀ lè yà sínú gbọ́ǹkù ìwọ ọlọ́tọ́lọ́ lápò sáàsì láìláìlà àtẹ́yìn ọba ti ẹ̀rù kéèyàn ọwọ́ gẹ́ni o àìjẹ́ náà ìjọ ọ̀tẹ̀ kò sí Ìbàdàn mọ́tò kú lórí express báyìí mọ́tò wà wọnú owó ni àwọn ọlọ́pàá Nàìjíríà ọlọ́lọ́mọ iye ẹ̀mí tẹ́jọ́ sábà bí kú ẹ̀ àwọn ọlọ́pàá ló ń gbowó lójú ọ̀nà ibi pé àyà fún àyà fún wàlẹ́ mọ́tò wá sì kú olùjú ẹnu ó sì bọ̀ lóńgó báyìí àfà láàrin pé mọ́tò kọ́wọ́ <laughs> èmi gẹ́gẹ́ pé ṣé kú òtí gbé lónìí láì sórí tọ́lọ́ máa ń sàánú rẹ tó bá ti ń gbòòrùn ọlọ́run di olùmọ̀ wí láàyè láà ìlàlá ìtọ́kọ́ wá sí mi lọ́pọ̀lọpọ̀ láàyè láà ìlàlá láàyè mákànnà áfúrú kàlámì láàyè láà ìlàlá dákọ̀ bí mo sáà ìyá kan tiẹ̀ kò lè sọ̀rọ̀ ó ti kú sára ìyá kan bí alájẹ sàbíjẹ ìgbàlè ẹgbẹ̀lẹ̀ kan ẹni tí ìràdá pèrè fún ìràdá kọmọ bí èmi rìn ọlọ́sà padà ọwọ́ mọ́tò rẹ̀ ní tí mọ̀ sọ fún láàrin ìṣẹ̀lú méjì bí ìgbà tẹ́yẹ̀ wà ní jáàmù rẹ̀ àfà wà láì nígbà tí mọ́tò dúró mo fọlọ́ọ̀sẹ̀ lẹ́nu gbogbo àwọn tó wà ní mọ́tò lọ́tọ̀ àfàwà méjì èmi àtọkùnrin kan láàtọ̀ bó bá lókù ń tọ̀ níbi mo wá rẹ́rìn níbi á àfójọ bí ẹ̀rẹ̀ yé èké aláwa ìlà ìlà sẹ́wọ́n nígbà táwa lọ àwọn àgbà wa rẹ́rìn ẹ̀rọ tó wà sẹ́lẹ̀ ọ̀rẹ́ àáfà sẹ́yìn nígbà tẹ́lẹ̀ àti yín lọ adẹ̀tí kísúrì àwa kísúrì àti ásírì ká tó kú òdekù gẹ́gẹ́ bí onílé àjò ó ní àfà ẹ̀ẹ́kátà láàrin ọkẹ́ sẹ́lẹ̀ lè kọ́ ọkẹ́ asọ́nà kù sí yù lọ́wọ́ àtàkùn sí ilé tọ́ ọ bá kú bá lè nílò ọ̀rọ̀ pọ̀ wá bìbẹ̀ náà ìwọ́n tó òkè lójú òfin kú jẹ́mọ̀ àwọn ọ̀lì kù sí yù tọ́ wọ́n kò dáhùn rẹ̀ ilé kan ọ̀wọ̀ láwọn ẹ̀fọ́ yà sí ìsáwọ́ká sí wà kíá. ètò ọjọ́ sí pé jésù náà lọ gbàgbọ́ olúwa olúwa olúwa ṣé tí wọ́n sọ yọ ní ìsìn wọ́n wà á pe ọlọ́run nìkan mọ́kùlì sí iná láwù lẹ́ni tí wọ́n sàfọ̀ máa dọ́ àyẹ fọ́lọ́ wọ́n sàfọ̀ máa jọ sí wọn fọ́lọ́ fàlámà nàìjáwù ìlànà ìdáwù ìṣèkó tọ́nà bá wá là tí wọ́n dórí ilẹ̀ padà wọ́n tún wá máa ṣẹlẹ̀ sọ́lọ̀ bó ṣe ní ọgbà àríyàn láti ṣẹlẹ̀ ha tí bàálù ṣẹlẹ̀ kọ́ fẹ́ já kálukọ́ ọmọ wa ṣàdúrà yá mi yáka yìí yá mi yáka yìí yá mi yáka yìí yá lọ́wọ́ yá rà sẹ́ kálukọ́ àwọn ọpọlọ afá nígbà rẹ̀ á bàbá wa àdúgbò á ẹ̀fọ́mọ yín lẹ̀ ẹ̀ padà wọ́n tún wá padà sọ̀dí òsàn jàmbá orílẹ̀ àbí táwọn èèyàn ṣe bí ẹ̀ ẹlẹ́lẹ́ ah tọ́lá ti adé lé ṣe wà láì kí ní fọ̀pá tẹ̀ fún mi yẹn ṣiṣẹ́ ṣe ẹni bọ̀ ṣẹlẹ̀ fún òkè yá mọ̀ ọ́ kà fọ̀pá bẹ́ẹ̀ lórí pé mọ́tò yẹn gbó tí ọ̀ ah ìfọ̀pá yẹn ṣiṣẹ́ o ìgbàmọ́ àti ìrìnàṣe ìgbàáwú ìṣèlú ah ọlọ́run ló ní kí n mú bá tẹ́hùn dání lónìí mọ́tò ọ̀bá rọ́ọ̀lù lóore ni ìdáwú ọlọ́run ló ń tẹ̀ ló torí náà gbọ́dọ̀ ṣọ́ra ẹbọ àdúrà yóò sọ̀yàn lẹ́lẹ́bọ ni ẹlẹ́kejì ṣíríkù níyà wà ìrọ́dà wà lọ́kọ́sì èyí ló burú ẹbọ nínú èròǹgbà nínú àdìsọ́kàn nínú àníyàn àṣẹ ẹbọ tó wọ ọkàn bẹ́ẹ̀ bọ́ ṣe wọ iṣẹ́ òun lọ́wọ́ kí ni o kọ̀lùbíjà iṣẹ́ ọkàn ẹbọ wọbẹ̀ ẹbọ sẹ́kí ni o ẹbọ wọbẹ̀ ṣé ẹni ló máa ń fà á ìjàmbá ẹ̀já sọ́ra kìí ṣe gbogbo ẹni tá a jọ ń kírun lọ́jọ́ mùsùlùmí lọ́kàn kìí ṣe gbogbo ẹlẹ́à tó ń lò jáàbù lọ́jẹ́lẹ́ asúná lọ́kàn kìí ṣe gbogbo àfọ onírúgbà lọ́jà àfáà lọ́kàn ṣé ẹrẹ́ màmá àwọn tó dọ́kàn nígbà táwọn ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ sí àwọn wọn lọ́pọ̀ ọ̀kan ní ọmọ òwò máa ń yọ ọ̀tàn sí wọ́n ọmọ ọ̀tàn olódìdí tí ṣẹlẹ̀ bá ti wá ń ṣẹlẹ̀ àwọn èèyàn àmọ́ ìdí àbí bí ìgbà téèyàn wọ mọ́tò ni èèyàn díẹ̀ ni máa ń ṣẹ́kù àwọn èèyàn ọmọ yọ ẹlòmí ìṣòro yọ́yọ́ kò ní ìṣúná ẹlòmí ìjẹ̀mú yọ́yọ́ kò ní ìṣúná ẹlòmí mùsùlùmí kan lọ́sẹ̀ yọ́ wàá yọwọ́ ẹ̀ lára ọlọ́run kí ni yẹn máa bí nínú láyé pẹ̀lú àwọn cases kan tí máa dé tí bọ̀ mi wà láì èèyàn sí ọ ọwọ́ à ń yọwọ́ ẹ̀ lára ọlọ́run ọ̀ ń yọwọ́ ẹ̀ lára aṣọ ọlọ́run àwọn èèyàn ń ṣe lónìí ìwò náà àwọn mùsùlùmí lẹ́gbẹ̀rẹ́ ló ń súná súná yí ọ nìyẹn náà ní fún ọ lápẹẹrẹ ọkọ ló sí ọ ọkọ àtìyàwó fẹ́ra wọn àáfàá ló wá dá ìfọwọ́sí ọba yọ o bójú torí

sóyè lè sè ìwà àtọkọ rẹ ń jà tọba ti á ní ọlọ wáàsì ọba ní lọ wáàsì tọba lọ tọkọ rẹ ló lọ wáàsì kalẹ̀ ẹlẹ́yà mi kí lè jẹ́ ẹ àfọ̀fọ̀ olówó mọ́tò gbogbo ìyá àdúgbò tó bá ń ṣe ìná tó bá ń ṣe ìná káyì lè má ní yà wà láì yóò lówó mọ́tò ṣe àbí ọjọ́ ìwà àmàlà nílé káyì yóò tó á káṣíìfù yóò tó tẹ owó sí la kọ́tẹ́sì àlàjára sí bíi torí báwọn èèyàn ó ṣe kí ni òun ó rí sí àrílé bẹ́ẹ̀ ṣùgbọ́n ta ló fẹ́ mọ̀ pọ̀ wá sí òun àkọ́kọ́ lọ́jà lé láti gbà lọ́wọ́ àsìkò ìlú lọ́wọ́ àsìkò ìlú lọ láìka láìka fọlọ́gbọ̀n rà túnmọ́ bí láìka ṣí láìka ìlú ìlú lọ́rọ̀ sọ èèyàn lọ bá jà ọlọ́run ló ṣe kí ni o lọ́yọ̀ owó ẹ̀ lálẹ́ ìwé àkọ́kọ́ mọ́sálásí jà lọ wá kíjà mọ́ mọ́sálásí ọ̀dà pọ̀ bá ti wà lópe ìmáàmù lọ́n bá jà tó tó bọ́ jà lọ kíjà mọ́sálásí ni ọwọ́ bá máa ń lò jáde àti lọ kárìjà àbá ọmọ bá ń dá sábó kí ní olé ìmọ̀ọ́mù alábòsí ni ìmọ̀ọ́mù kí lọ́ fàjà ọ̀rọ̀ lẹ̀ ọ̀rọ̀ gẹ́ni o alábòsí ni ìmọ̀ọ́mù wọ́n ti fún ìmọ̀ọ́mù lẹ́kùn jẹ́ ní tó tó ń bọ́lọ̀ náà jà ní ìmọ̀ọ́mù lọ bá jà ó ti gbọ́dọ̀ bá mùsùlùmí kan ẹ̀jà kọjá ọjọ́ mẹ́ta yẹtẹkíyà fàyúrìlò àlọ́ ìrìlò àlọ́ wà ètò bá wá kù lọ́kàn ẹ̀ẹ́dọ̀bẹ̀ náà kó tó yín ṣe torí èèyàn ní gbogbo wa àwọn nǹkan ọkàn ọwà máa gbé kúò sọ́pọ̀ àtìyàwó ẹ̀ ṣe ọkọ àtìyàwó tó máa tó rántí àwọn ìjà wọn wọ́n para wọn dànù ni ẹ̀ máa gbé kúò ní a máa ní jara wa láyé ni wà láyé àlùjẹ náà ni ò ti ní tọ́lọ̀ etí òdìdí ó sọ àlùjẹ náà gan ọlọ́run gan ti sọ́nà òkùnrin lálùjẹ náà ìfọwọ́ náà nìgìlì gbogbo àwọn inú níbí ni kèéta ìkórira ọlọ́run yọ kúrò lẹ́nu wa ni bíbẹ̀ ẹ̀kọ́ àbá tó máa kórira wọn lálẹ́ jẹ̀ẹ́ náà èèyàn máa kórira wọn láyé ni ìmọ̀nì ni ó jí máa jẹ́ àyọ kúrò ọlọ́run wà fẹ́ kẹjọ gbogbo tó lè fa gílù inú níbí ni tẹ̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ kèéta téèyàn méjì bá wà tẹ́lẹ̀ bá rí pé eléyìí ní ìfẹ́ ìjú mi lọ ìkejì ó sì mọ̀ sí kèéta rẹ̀ tó mọ̀ rú pé ọlọ́run wọ́n ló sóre fún ọ mọ́ bàjẹ́ o tó sóre ní ìfẹ́ náà kò sẹ́nìkan láyé tí ò lóore la kò sẹ́nìkan tí ọ̀la burú káwọn máa nẹ́jì ẹ̀mí. jẹ́mọ̀ ṣe é rí ọ̀rọ̀ ọkàn ẹ̀bọ wọ̀bẹ̀ ṣíríkù kí lábẹ́ ó ṣíríkù níyà wàl ìrọ́dà wàl cost. irú ẹ̀ ló fà tó já sí wípé ẹlòmíì gbogbo ẹ̀sìn rẹ̀ ti ń ṣe ayé ló fi ń wá kì í sọ̀rọ̀ àṣẹ gbogbo ẹni tọ́wọ́ nípa bá ti dénú ẹ̀mí ẹ̀ gbogbo ìjọsìn tí ń ṣe kò ṣe torí ọlọ́run ó ṣe torí èèyàn kí ni jẹ̀mọ́ o kí nìyẹn ṣe àgbẹ̀ tó máa ṣe ní pé ká mú nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹni tó ń ṣe nítorí ẹ̀yẹ ó ti ṣe aṣọ́rọ́kà ó ti ó ti fi ẹni ẹsẹ̀ bọ máa lọ pẹ̀lú ọlọ́run ọlọ́run bá wá sọ ọmọ alukuran ní sọ́ọ̀tù Hud àyà fifteen àti sixteen ọlọ́run máa ń kánà lórí ìdòlà àyàtà dúníyà wàzínátà ẹni tó bá já sí pé gbogbo ohun tí ń ṣe nínú àlámọ̀ yẹ́sì ẹni tó yẹ kí gbogbo ilé ayé tí ń wá láyé yìí òun náà ni àlàkàyàtà dúníyà ayé ló fi gbogbo nǹkan wá wàzínátà àti yòdò yìí ilé ayé àtàgùn ilé ayé tó bá rí bẹ́ẹ̀ irú ẹni ẹ̀rẹ̀ ni wọ́n fi ilé ìmọ̀ àmọ́lá òfìyà àwọn sẹ́ẹ̀rẹ̀ eléyìí tó ń ṣe yẹn tó fi wá ayé àtàgùn ilé ayé á pè fún nínú ilé ayé wọn á pè fún wà ń fi aláyúhà súnà àní ilé kàkà púpẹ̀ ṣùgbọ́n o wùláyíkà lẹ́bínà láìsàlà ó ń fi àáfìrọ́tí ìlà ìjọba ṣe fi irú àwọn táwọn ń sọ yìí lọ́rùn o kò sí kankan fún wọn àyàfi máa dáàbò wọn torí gbogbo ṣẹ́ tó ṣe láyé kí ló fi wá o ayé àti kí ni o adùnlé ayé sẹ́rí ẹlẹ́jà sẹ́sìn nítorí ayé àtàdùn rẹ̀ kò sádùn kankan láyé o adùn ilé ayé ìbànújẹ́ ní máa kàn rẹ̀ o gùnmùmù wà á sọ̀rọ̀ tó ń làáfó olórí pé ìbànújẹ́ òfò ni o tá a bá ní kámọ̀ lísẹ̀ adùn ilé ayé ní ìsìn tá a bá ní aláìsẹ̀ ẹ̀ ní láìkẹ́ adùn ilé ayé kankan ṣùgbọ́n àwọn ọ̀gbẹ́lẹ̀ kan sọ pé àtúnlẹ̀ ìdàgbọ̀n ilé ayé náà gbogbo tí ń jẹ́ àdùn ilé ayé o sọ́ńbì dóni àdánwò ló tọ́ka yẹn rẹ̀ bẹ́ẹ̀ ni àdúgbò ẹ̀kọ́ gúmọ́mù wà á sọ̀rọ̀ nínú àwọn tá a kàkà dùn lé ayé ni ká jẹun gidi bẹ́ẹ̀ ni àdúgbò ẹ̀kọ́ tọ́ ọba jẹun jù ọmọ ẹ̀dùn fẹ́ bí yes or no kánú bẹ́ẹ̀dẹ̀sẹ̀ olójú kòkòrò wọ́n wá bọ́ ọ̀pá tọ́kì ìwọ nìkan wọ́n wá bọ́ fi àwọn ingredient kàṣẹ five thousand o sì jẹ́ tán ogun five thousand kò sí Omo omufi jumeki omu kamọti omu mọtina omu kọọki omu sẹwọnọọki gbogbo àwọn nǹkan tó tó dáa gbà lọ omu àáfà nǹkan tẹ́lẹ̀ náà sọ lónìí tó ọba kọ jí lọ́la ìfẹ́ tó ọba kọ gùn kí ni ó ṣe sí ọ yóò rùn òní tó ń jẹ́ tínú rẹ̀ ń dùn kó ní lọ́jọ́ ọléyá ọlá ìgbẹ́lẹ̀ ìyà kí wọ́n ṣe kó nílé tó láàrin àwa jẹ̀mọ́ tó láti afáàgbọ́n tẹ̀ tó sòwò ìbáyìí ní ìsìn náà tá lè náà tọ́lá àwọn ẹgbẹ̀ kọ́ lò ń só ọ̀dọ̀ ẹni rẹ̀ láti alẹ́ ọ̀rẹ́ wa fẹ́ kéde ojúbọ́ ń gúnlẹ̀ yàtọ̀ sí ìyàn gan tó wá rè inú tó lè máa wọ́n pẹ̀lú combination ẹ̀rú píyà ah, inú mi kiri ní ìgbọ̀ jẹkújẹ sí gbogbo abẹ́lé ayé náà wá kí náà lọ ìgbẹ́ ìso òórùn ìfẹ́ kíka ló tún gbá káyọ̀ rẹ̀ ṣùgbọ́n táàlì jẹ́ náà tó ọba gbòfin lọ́fíńdà rẹ̀ táà ń tọ́ka báyà rẹ̀ lọ́fíńdà ni bí atẹ́gùn mẹ́gàdé lọ́fíńdà ni pàfúùmù ni sáyé ló táwa ń léèkì náà nù ìyàwó á ah, mo fẹ́ fẹ́ yàwó mo fẹ́ fẹ́ yàwó mo fẹ́ fẹ́ ètò tẹ́rín ètò sanra ètò kúrú ètò ga ètò pupa ètò dúdú àáfà bọ́ bá ṣe ti tó ń bímọ sí tó máa ń pọ̀ sí ẹ̀wọ̀ ọmọ dúdú ṣètì kálukú wa ẹ lọ wo dádì àti wa tẹ́ ẹ bá rí píkṣọ̀ ọjọ́ wẹ́dìn wọn ẹ mọ̀ rò pé ṣé mọ́mí èmi náà rí àti dábì yìí kálukọ́ màmá dábì tèmi ń bẹ láyé nìsín tá a ní sọ pé wọ́n fẹ́ ru màmá òun nínú wa pé màmá nàwáyé tù fárí láàrin káyé ẹ bá fọ́pọ̀ àwọn ẹ bá farúgbó kí ó sòkó ẹ̀ tẹ́ ẹ bá sì rí píkṣọ̀ wọn gbà tán wá màmá ọlọ́mà ọlọ́jẹ́ tó kùtù wọlé ìjẹ́kọ̀lùkọ́lá aláàfíà màmá máa ń sọ̀tọ̀ fẹ́ mi gan bàbá bàbá yìí kó ṣe fẹ́ mi lóko gbogbo ẹ̀ lẹ́tọ́ fún mi rí níjọ́ tí wọ́n bá báyìí kọjọ́ ìjà ní kí àlébì ní ìfẹ́ ọsẹ́ ìwọ ọmọ tó ọdá tó báyìí arúgbó ti dé lónìí tábánà àti ẹ̀bùn mọ́sánwó sàdá tani ọ̀fẹ́ ní arúgbó ẹwà tó torí ẹ̀fẹ́ omi lánàá wà lẹ́yìn ó dìbò ṣe é omi tó pa lánàá ó sì pupa gan yóò ti dúdú naturally èyí ò nídìí pé àbẹ́yìn lẹ́nìkan kọ́ máa dàgbà sí pé ló fẹ́ dàgbà tó wá ń fàyìn sí i láìláì yóò mọ depreciate ni ẹ̀kẹ́ rẹ̀ ọmọ papọ̀ yóò mọ oúnjẹ díẹ̀ díẹ̀ inú orí ọmọ rẹ jẹ inú funfun ọmọ wù lórí kò tó ní lágbára mọ́ ẹgbẹ́ kó lè bọ́ ọ̀fọ́sọ mẹ́wàá tẹ́lẹ̀ ah, ẹjá àwọn ọmọ yín náà ọ̀fọ̀ ẹjá àwọn ọmọ yín náà ọ̀fọ̀ kò lè fọ́sọ mọ́ ẹ tí ó rọ̀mọ̀ àti òfòlé ọ̀jẹ́ ó ti fẹ́ wọ́n rìn ilé ìròyìn àmọ̀lẹ̀ yẹn méjì lọ́mọ́ yóò depreciate àwọn obìnrin àlùjẹ náà sì kò sí torí rẹ̀ wàhálà ìwọ̀n depreciate wọ́n mọ̀ fáìsì àdíìsì náà torí every week àti ní sukùlù jánà àdìsí ìgbẹ́ lórí ààyè kan bẹ táà ń pè ní sukùlù jánà táwa tá a jọpọ̀ ìyàwó bá ti lọ báyìí ìgbà táwa bá ìdarí délé pé àwọn ìyàwó wọ́n tún wá mọ́ sọ pé afáàdé tó wàlẹ́ ẹ̀dí báyìí sí o wàlẹ́ ẹ̀dí báyìí sí ti tààrọ̀ lọ bá a sì máa fáìlì ju ara wa sí lọ́wọ́ ṣùgbọ́n láyé pé wàlẹ́ mo ti lè ọ̀dẹ́ èyí ó lọ ẹgbẹ́ ká ìbẹ̀rù rà lọ́wọ́ àwọn ọmọdé èyí ọ̀sán àdúgbò gánà

mo fẹ́ kọ́lé nígbà bá tó yá páànù rẹ̀ ẹ̀ mọ̀ pààrọ̀ páànù sọ́kàwé rẹ̀ ti kún ẹ fẹ́ kó gbẹ̀ kó náà gbogbo orílẹ̀ ayé wà aláwọ̀ àlọ́bẹ̀ ṣùgbọ́n lálìjẹ̀ náà tọ́ bẹ́ẹ̀lẹ̀ wà lìjẹ̀ náà wà lẹ́kùn sí wàhálà kankan ọlọ́jà wà lìjẹ̀ yìí ùláyíkà lẹ́bí iná láìsàn làwọn ń láàkìrọ̀ ti ìlànà wàhábítọ̀ máa sọ́nà òfin ya wà bá tìlọ̀ màkánú ìyàmẹ́lú àṣẹ́lú àwọn báyìí lẹ́yìn pé wọ́n ó tó wọná ọlọ́run láìmí àti yín bẹ̀ gbogbo iṣẹ́ tán ṣe láyé ní ó bàjẹ́ iṣẹ́ wọn bàjẹ́ sóyé bákan náà ní pé àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn ìbàjẹ́ náà lọ bá dé torí wọn ṣe torí kiri o torí tọrọ ọ̀rọ̀ kí ló jẹ́ mọ́ o ọ̀rọ̀ ọ̀rọ̀ èròǹgbà ọ̀rọ̀ àníyàn jẹ́mọ́ ẹ̀já sọ ṣe kárí pé gbogbo ohun tá à ń ṣe à ń ṣe nítorí ọlọ́run kọjá torí kẹ́ni o ààyè ẹlẹ́kẹta tá a ti dúó tásìkò bá sì gbà wá ẹlẹ́kẹta nínú mẹ́rin tí àáfàá sọ bóyá ká dúó lórí méjì nítorí àsìkò tí ò fẹ́ sí wọn níbi láìta alátọ́ bá di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ á gbìyànjú láti dá sí pé ká ṣàlàyé àwọn ètò bá tó nínú àwọn àlàyé ṣírùkùlà àwọn ṣírùkùlà bá ìta àfáà ní pé mẹ́rin ó kù ṣírùkù tọ́ra àti ṣírùkùlù màhábà ṣé wá rí lẹ́yìn ọ̀nà mẹ́rin táwọn àfáà kan sí àwọn àpẹẹrẹ tó tó kó sínú ẹgbọ́ ńláńlá bíi ìdílé láì tàṣíkò bá bá wà á kàn án sọ torí pé yàtọ̀ sáwọn ọ̀nà mẹ́rin tó kù sí ó tún láwọn kankan kankan tá a gbọ́dọ̀ ṣọ́ra fún un sẹ́rí à ń ṣàlàyé ìfúnra wa ká lè sọ̀rọ̀ ẹbọ ó dùn ṣe é pọ̀ ó sì yára yòókù kúrò ní ìsìnkú ó yára sọ̀rọ̀ lẹ́ni tí ó jìyà ayérayé kí wá láǹfààní wàhálà tí wọ́n jẹ́ kó dùn mí téèyàn bá ń ṣàlàyé tẹ́tí wọ́n láwọn àfáà kan fẹ́ ṣàwọn ẹ̀dẹ́lẹ́bọ yẹn wọ́n tó wá máa sọ yín di ọ̀tá fún àwọn ìyá tẹ́lẹ̀ ìyá ìdẹ́fẹ̀ẹ́ sẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tí ń la àṣàlátù ti lọ ẹnu ní òkè ẹlòmílẹ̀ ṣé wo olówó kinní kan ṣé wo se ṣe kinní kan ìlú náà ìyá yẹn ṣùgbọ́n pọ̀ ya àwọn náà ti wá kórìíra ẹ̀sìn torí pé ẹ bá ti lè kórìíra súnmọ́ kí ló kórìíra yẹn ẹ̀sìn torí bẹ́ẹ̀ ní ìsìláàmù wà súnmọ́ wà súnmọ́ yíyà ní ìsìláàmù kò sí ní jẹ́ ìsìláàmù àfi súnmọ́ súnmọ́ ní ìsìláàmù ẹ̀ gbọ́dọ̀ àsọyé ó kéde wá ń dé kò sí súnmọ́ níbo lọ́wọ́ àwọn kùránì rẹ̀ ṣe kírun ẹ̀ ka sùránà bí àlàlà sùránà bí àlàsí ẹ̀ sàmùlà níbo ló ti nínú kùránì téèkù ò ní kírun ó sì ṣe ibi lọ́dọ̀ ọlọ́run wàhálà ìsúná lọ sálàyé nígbà ọlọ́run ẹ̀ sàmùlà ẹ̀fọ́ ojú ẹ̀fọ́ ọwọ́ dé apá ẹ̀fọ́ orí ẹ̀sìn fún ẹsẹ̀ ọlọ́run dá akọ mẹ́rin gbogbo ìròkúta ló fi ṣe ṣé súnlẹ̀ wá sí ìsìlámù báwọn ààrẹ rọ̀mọdọ́n àyàmọ́ màdùdáàtì àwọn ọjọ́ tó ló ń kà bó o láti mọ̀ pé twenty nine ọ̀tá ti dé ìdùsúnà bó o lọ sí mọ̀ pé bó o ṣe jẹ sàrìlè bó o ṣe sì rè ìdùsúnà ni wọ́n ti á jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bẹ̀rẹ̀ àṣúná àtàwọn oníṣúná wọ́n wá ń tì wọn lọ́wọ́ ṣírí èyí lẹ́sùn kọ́lé torí owó tí wọ́n bá lọ́wọ́ wọn eléyìí lẹ́sùn sínú ṣọ́ọ̀bù eléyìí lẹ́rìn mọ́lẹ̀ nígbà báwọn àfáà yẹn gan ṣe awọ́rò mo sọ̀kan bí omi tó fẹ́ kọ́ mọ́sálásí tó nìkan mọ́sálásí yes nígbàdàn wa tó rí tán mọ́sálásí nínú àwọn ọmọ akéwà báyìí lọ́ka ẹ̀ tọ́ka ń bẹ láyé kò tí ì kú ẹ máa fẹ́ kọ̀ fáàmù yín pè fẹ́ lọ ìyẹn pẹ́ wọlé lálẹ́ ọba wọn bẹ̀ ṣé tọ́lọ̀ nìyẹn ṣé súnà mi ìjọ òun mùsùlùmí náà wá di kòkè yẹn kọ́ mọ́sálásí nítorí pé awọ́ rò lọ́dún náà bá ń wọ àwọn obìnrin àtàwọn ọkùnrin àwọn olówó wá sọ́tọ́ sítorí ayé náà ayé kákọ́lé kéèyàn bá ya wèrè tó lè ẹ bá ń gbé kí ní kọ̀kọ̀ sí ni kó wá tẹ̀sẹ̀ bọ́nú mọ́tò kan kó tẹ̀sẹ̀ bọ́nú ilé kó ní ẹ má yàfó wèrè lọ́gbọ́n yàfó yàfó wèrè fún òde òbí à eléyìí ní kàṣọ dúkìá fún ilé lọ. téèyàn bá tiẹ̀ wá kọ́lé gan tó ní rúmà palọ̀ kó ní ẹ bá ń gbé bẹ́ẹ̀dì sí àárín kíni o rúmà àti palọ̀ pé ẹjọ́ jẹ́ dájú o láti bí ìdodo lọ síbi ẹsẹ̀ yọ wà ní rúmà ìdodo lọ síbi orí yọ wà ní kíni o palọ̀ ó ní ìdúró kéèyàn nìyí kéèyàn kọ́ léwẹ̀ méjì ó ní ẹ̀wẹ̀ jọ ẹ bá ń ṣe mo fẹ́ kí sọ ọ̀tọ̀ wà ní léwẹ̀ kínní ẹsẹ̀ òsì wà ní kéèyàn wèrè sẹ́yìn ṣé táwọn àtọ́lé ẹ̀ máa wáyé mọ́yà nìyẹn ṣé táwọn ẹ̀ máa torí náà ẹ jẹ́ ká máa ṣàlàyé fáwọn èèyàn kódà káwọn kan ọmọ ká ẹbọ ní ọba gbogbo ẹgbẹ tẹyẹ bá ti ń ṣẹbọ o ẹni tí ọba ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọmọ tí wákàtí máa ń pèsè náà ńlá ọmọ àgbà rọmọdán kì í gba mọ́ndé tọ́sí ó máa ń yọ sàkà àtọ́bá lówó lọ ó lè máa ń ṣe tọ́lọ́ bá fẹ́ wọ́n ń dìnà sẹ́sẹ́ àáfà kọ́mọ̀ ṣe ìbáadà tó wọ wà láìlọ́ wà ìdáná kí ọba ti ti ṣírí ṣùgbọ́n wọ́n ti lọ sí rẹ ọ̀gá tó kò kó a ṣíríkù tí ọ̀wá síbí kan lọ́sẹ̀ kí ni o òun ni ó wo ìjọsìn kòkó out yẹn sí ẹ̀tí mọ̀ tí wọ́n ṣíríkù bá wọn bọ́ǹbù ni yóò wo kòkó out ṣùgbọ́n ibi tó abáwá dé mú gbáàyà rẹ̀ tí ò sí ṣíríkù bẹ́ẹ̀ kò ní rárá tó bá wọlé títí wá máa ń ṣẹlẹ̀ náà àwọn èèyàn wá ń ṣèjọsìn bí bí a lọ wọn fi ṣíríkù lò inú wọn ń dùn ìkànnì wọn dájọ́ sọ̀rọ̀ àtọ́jọ́ sí pé láìláìláìláìwá seventy thousand kálù àwa lọ́dún kíní kan dé sí ní gbogbo tí ń sọ náà àwọn nǹkan tí wọ́n wà ní lọ́rùn ní o òun sì rèé ó ti láwọn orí olóńgbò ó ti ní àwọn ọkọ̀ tí wọ́n pa sí ọṣẹ ó ti ní àwọn ẹ̀gbọ́n ṣọ́ọ̀bù ẹ̀fi kẹ́nu ọ̀nà ilé ẹ̀fi sábẹ́ pílò seventy thousand láì lára wà ń jọ lójú ìtí ṣíríkù ó ṣe kí ni o wà láì tí ó jò láàrin one second ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí mo sọ èèyàn ṣe láì láì láàláwò nígbà kó ṣe seventy million ọwọ́ àṣẹ ṣíríkù ṣíríkù ó dòdò àrùn tó bá kú lẹ́lẹ́bọ wọ́n wá ń jọ lórí pé ah, tó wọn bá tiẹ̀ fi wọná gan ah seventy thousand ah seventy thousand láì láì láì lọ ọ̀ ń jọ lójú wàhálà tí ṣíríkù ó ṣe kéde o tí ó jóná ìjọba ẹ̀jẹ̀ aṣọra o ẹbọ ló burú jù o ẹ̀jẹ̀ o ọlọ́run wọn o gbogbo àwọn àfáà tí wọ́n kọ àwọn tíráyì náà ọlọ́run bá ní sanwó-ẹ̀sán fẹ̀ sí o. حول حول ولا قوة إلا بالله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله تعالى وبركاته